àbá mú ìdí ní chájà ó tún ti ṣẹlẹ̀ o mú ìdí ní chájà tó ti lọ human right ó ní kíyàwó wọn wá bá òun tí ó fi ọ̀rọ̀ yìí lu àwọn àfáà rẹ ni kí wọ́n sọ pàtàkì tí ń jẹ́ obìnrin. mú ìdí ní chájà ṣé human right lọ kọ́kọ́ kàn àbá àwọn ajígini ọmọ ẹkẹ oyin sì kò sọ fún yín nípa ọ̀rọ̀ ìyàwó ẹ̀kọ́ tó di ipò lòun máa ra ìtì ni àbá àwọn bọ́lá ń sọ sí ọmọ ẹkẹ oyin mú ìdí ní chájà kò sọ fún ikú tó lọ sọ́dọ̀ àwọn ọmọ ara ìtì ni a sì ní ó ti gba Islam ṣé ìṣàlàyé Islam fún ni. ẹ ṣàlàyé májẹ̀mú bẹ láàrin ọkọ àtìyàwó ṣe é sọ fún ìdí nìyí ó ní kíyàwó wa kó báwọn kọ́mọ̀bọ̀ wà báwọn òun gbégbèsè ayé ìgbádùn ìgbésí ayé tó ti ẹ̀rí ogbé kọ̀ọ̀kẹ́ ni kankan your life is for you my life is for me. ìyàwó tó a fẹ́ ṣé kìí sọ́dọ̀ àwọn fámìlì kan ló ti fẹ́ ni kọ̀nẹ́bí ṣé ìyàwó rẹ mú ìdí ọgbẹdọ ṣé ó mọra ètì wọn lọ ju okùn sọmọ yẹn lọ́rùn ni èyí ṣe máa ń gọ tí ó tún ponú tí ó fọnú tí ó tún fọra tí ó tún gbé mu báyìí ọmọ mú ìdí ní ìgò ọgẹ o a ọ ní alámọ̀ràn ni àbá ọ̀fọ̀rọ̀ rẹ lọ yẹn ìyàwó tó wọn fẹ́ sọ́wọ́ bọ́ọ̀lẹ̀ láti sẹ́mọ̀ ni ṣé ìyàwó orí ọ̀lẹ́bí ni tí ò léèyàn ni kò lẹ́gbẹ̀ẹ́ kò lábúrò ṣéyàwó rẹ ọ̀rẹ́ ni bí ni ìyàwó tó bá tó ṣe wedding tó ṣe court wedding ọ̀rọ̀ wa tó bó ṣe tó àwa ni kí àwọn èmi máa bàlàdà mi o dey play mo rò pé o ti síìkì gẹ àmọ̀ ti kára mẹ́rọ̀ ní Islam o àti kára mẹ́rọ̀ o kẹ́ bá mi sí àpọ́gàmù yìí kọ́dọ̀dọ̀ mú ìdí nì kọ́dà kó dọ́dọ̀ àwọn human rights onímọ̀ ẹ̀sìpẹ́ẹ̀tì káwọn gan sọ fún yín pé so ti lọ sọ́dọ̀ àwọn fámìlì ìyàwó ẹ̀. sẹ́yàwó rẹ̀ ò ní fámìlì tọ́wọ́ akọjá lọ sọ́dọ̀ human rights ṣé human rights yóò kọ́ máa di obìnrin pé kọ́ máa lọ ní ẹ̀mí ṣé bẹ́ẹ̀ náà lóbìnrin useless tó ni ṣé bẹ́ẹ̀ náà lóbìnrin gọ̀ tó ni. ẹ̀yin àfáàmù ìdí ni chájà ọmọ kí oyin sí kò fọ̀rọ̀ lọ́yìn ni gbogbo owó abáni ló kọjá tí ń bójú yín jẹ́ tí ń hù kiri ṣé kò sọ fún yín ni. padà ní ó ti ń kírun láyè yín ó ti kírun láyè mi irun ti ń kí láyè yín kúránì gẹ́ni fáìsátìmọ̀ náà tù fáàkì mú sọ́láta nígbà tọpọlọ yín bá ṣẹ́tù torí yín bá pè ní kẹ́ wá kírun ẹni tí ń kírun lẹ́yìn yìí ọpọlọ rẹ̀ ò tí ì ṣẹ́tù. ọpọlọ rẹ̀ ò tí ì ṣẹ́tù. síbi kí ẹ̀sìn ọkọ̀ àti àwọn kan bá dé kóòtù ṣé kò kan fámìlì ni. akalabayami ẹgbẹ́ bá báyìí mi láìkì sọ yẹ bá mi sí ààrẹ ẹ̀yà bá mú ìdí ni ètò ọmọ ẹkẹ oyin ń ṣe yìí wà lẹ́ ó ń kọ́dọ̀ tí ibà yóò kó kọ́dọ̀ tí báyẹ̀ sí o àfi tó bá jẹ́ pé kò fọ̀rọ̀ lẹ́yìn kó tó di pé ń bóde o mrs elizabeth Oyepanle àbúrò oníṣẹ́yìn ẹ̀sán fúnyàwó mi torí mò ń wí o obìnrin rọ̀gbà yìí mi ká ẹni ọmọ ẹ̀bọ̀ yàrá kan tí mò ń gbé o àjọ máa gbé bẹ́ẹ̀ ibi <laughs> illallah àṣẹ àtibọ̀tán alábòsí ò lè dá lóòótọ́ asólèmù anábìwá mọ́sálálà lọ́sọ́ ní asólèmù sùlùmọ́ọ̀tún yóò mọ̀lẹ́kì yàmọ̀ gbogbo ìran alábòsí tọ́ba tó dijọ́ àgbẹ̀dẹ inú òkùnkùn náà wà. gbogbo kí ni mo pè gbogbo ìran alábòsí tọ́ba tó dijọ́ àgbẹ̀dẹ inú òkùnkùn ni wọ́n máa wà. Muyideen chájà ìyàwó rẹ sí òní fámìlì ṣé kò nílé bàbá kò nílé ìyá ìwọ Muyideen. ṣéyàwó rẹ ò nílé bàbá kò nílé ìyá ní sí ọ̀rọ̀ yín ṣẹlẹ̀ wọ́n náà máa gbọ́rọ̀ wúruwúru tó ń sọ olóòpè látijọ́ ti kú òǹlé sọ ọmọ tíyàwó rẹ ń jẹ sọ ọmọ tí ń mu àpáàtì yẹn láti gbọ̀rọ̀ ti ṣẹlẹ̀ tó ti kú òlé oníkíyàwó rẹ̀ yọ tẹ̀lé ọkọ tẹ̀lé ọkọ lọ́dún kọ́ ọ̀nà pa ọmọ náà mọ̀dànù ìwọ tó bóde tó lágbàlá Gabriel báyàwó ẹ̀ sùn kọ́bìnrin yẹn wá tẹ̀lé ọ tọ́ba náà kúkú ìyá náà wá sí ọ̀rọ̀ wa tó bẹ̀yẹ̀ Muyideen Muyideen ní chájà ìjọ wá àwọn ẹbí ìyàwó rẹ lọ fámìlì rẹ mélòó ló mú lẹ́yìn tẹ́ẹ̀jọ lọ sọ́dọ̀ àwọn fámìlì ìyàwó ẹ alukura ni fáńkì òhun nàbí ìsinmi àlìhìnà ẹ fẹ́ ìyàwó ẹ fẹ́ wọn pẹ̀lú ìyọ̀ǹda ẹbí wọn nígbà tọ́rọ̀ yìí ṣẹlẹ̀ ó ṣe lóòótọ́ yìí ṣe bí àwọn kan ni wọ́n fa ìyàwó lé ẹ lọ́wọ́ àbí àwọn òré oníyàrá oníbàbá ṣéyàwó òré ọ̀lẹ́bí òpònúpọ̀ra mẹ́lẹ̀ ẹsẹ̀ fúnyàwó mi o kọ́ máa bọ̀ lọ́dọ̀ mi ibi abá ń gbé lòun ẹ ní gbé kí lòun ẹ. dada máa tún yá omi wá dada máa tún sànàtì dada máa tún kùmùrì wá dada máa tún sàrìmàdé dada máa tún kùmùrì wá dada máa tún sàrìmàdá dada máa tún yá omi àbámọ̀ ni. nadamatu sanati Abama ọdún abama ni nadamatu wúmúrí àbámọ̀ pé yẹn wà nú ayé abama ni wọ́n nadamatu serimada? Abama for life Abama kan náà ni. kókó mi ìdí ni ti ń lé ọwọ́ mi tí ọkọ rẹ̀ wèrè òru ti jílẹ̀ ọwọ́ wèrè òru ti bá ó ti rá sìgá sìgá sìgá sẹ́rí ọmọ mú ìdí ní jájá yìí wà láìtàláì ó ti bá ayé jẹ́ ọlọ́mọdé ọ̀bọ̀rún jẹ́ fátà lẹ́yìn fátà lẹ́yìn campaign after election you ilo kamu idin. oníwàṣẹ àmì ẹ̀rí kan pa mí ni nígbà tí mo rí sèyẹ ẹ bá mi sọ fún ìyàwó mi kọ́mọ̀ ọbọ̀ níbi tí mo wà ìyẹ̀wò bá wà ìjà bá wà lówó ẹni gbọ́ obìnrin bò mí o obìnrin sùn mí lọ mú kanú ètí ń sùn ọ <laughs> èmi ọmọ kó ti dẹkọ abodidọlẹ lẹwẹ obìnrin sùn mí ọ ọmọ iye ọdún tó ti ń rìn kiri tó níyàwó kó o tó rí ètò ọ̀fẹ́ yìí ìwọ lọ́wọ́ àbọ́sọ̀ láì pọ́bìnrin ń sùn o tí ì bá sóbìnrin tí mi sí ọlọ́run bá kó sí lára tágbàlá Gabriel tó ó rí ọ ta ni ó rí ọ tí ó dùn ó tì ọ bẹ̀rẹ̀ bóyá sọ pé ó fẹ́ jẹ́ ìyàwó ẹ̀. títí láyọ̀ yẹ̀yẹ́ amọ̀dún mọ́ bí ó dùn náà ni ọmọ ní àwọn ẹbí ìyàwó ẹ kọ́ ọ̀nà ọbẹ̀ ọ̀nà ọ̀dọ̀ bàbá ìyàwó ẹ ọ̀nà ọ̀dọ̀ ìyá ìyàwó ẹ ìwọ náà tó ń wí jáde lẹ́nu oní òpè ìyàwó ẹ ta ló gbọ́ lámọ̀nà human rights wèrè wo ló ní kọ́ ọ̀nà human rights awáyé mọ̀ sí rere wo ló ní ọ̀nà human rights ọ̀tá alọ́wọ́ wo ló ní ọ̀nà human rights. Wíìdì ni ó ti lulẹ̀. fine inú mi dùn yìí pọ̀ sọ fún gbogbo ayé orí Àgbàlá Gabriel kan ló bọ orí ìyàwó kì í sóun lọ́fà ìyàwó ní ọlọ́ ìwọ ló rí nǹkan rẹ ìwọ ló bá sọ̀rọ̀ ọ̀rọ̀ yóò kà Àgbàlá Gabriel náà nothing concern Àgbàlá Gabriel about your wife nothing concern Àgbàlá Gabriel about your wife ṣé ìbomi yẹn correct. ọkàn Àgbàlá Gabriel kò bọ́ wáyàwó kì í dẹ̀ sọ lọ́fẹ́yàwó ó sáǹdì lé ẹ lórí ni ọdẹ ti ní òòlà láàfíà nílé ẹ o ti wà freedom you want to face your life for yourself. náà lè ó lè pàfọ́ọ̀mù o àwọn tí ọba tẹ́ lọ́rùn máa yọ ètò ọ̀dà àti etí ọ̀dà. iná ní sáà ráyà inú òlìkínà lànà. a èyí ò sí fún ọba tí ò lọ lórí ara ìdí nìṣẹ́ wa ń balẹ̀ báyìí ọwọ́ wèrè òru ti bá ọ fẹ́ rìn jà. Muyideen fẹ́ gbẹ́sẹ̀ lé tọ́tù ó ti ńlá ló ti ń dà kára ó ti ń dà kára ẹ bá ìsàmúyàwó mi o. ẹ bá ìsàmúyàwó mi ó ti mọ ní ó ti mọ iye obìnrin nulẹ̀ obìnrin tí máa gbọ́ mú sí ọ lẹ́nu. tọmọmụ mú para tọ́mọ mú kòrò tọ́mọ mú kùrù. <laughs> Ah, ọlọ́wọ́ torí na yìí human rights mo kì í ga búrò ní sẹ́yìn ẹ bá mi sọ fún Muyideen chaja ẹ pé aláàjì ọ̀nà òdodo tv ajabdulwasi ahmed al gazali kó máa dùn ẹni mo ní ẹ sọ fún yín pé kó àná rẹ̀ lọ sí ọ̀lànà ni sẹ́yàwó rẹ̀ ọ̀lẹ́bí ni sẹ́bà bàbá kan ní ọ̀fọ̀mọ fún sẹ́bà àwọn ìyá kan ní wọ́n fọmọ fún àwọn fámìlì kan ní ọ̀fọ̀mọ kó kú àwọn ẹbí rẹ̀ lẹ́yìn kó kú àwọn fámìlì ẹ̀ lẹ́yìn kọ́ lọ́dí àná ẹ̀ àníkọ́ yọ kẹsẹ̀ ti Àgbàlá Gabriel kú ònú ayé ẹ̀. ẹ̀fọ̀ máa gbọ́ wáyé. kò tí tó bá jẹ́ kórìí ẹ pé tó láròjinlẹ̀ bọ́yá kó àtàǹtì àgbàlá Gabriel mọ okò rẹ mọ ọyọ tí yọ kó bẹ́ẹ̀ tó làlámọ̀ràn ni. ẹni tó lò ní freedom nígbà tó ń gbọ́dọ̀ rẹ̀ kí ló tún ru okò rẹ̀ lérí kiri sí. ok wọ́n gẹ́tì mọ̀ pé tó àbá fi Gabriel kó okò rẹ̀ ayé ò lè mọ̀ ọ́ fáìn ó parí. kí ló dé Àgbàlá Gabriel ni ti ṣe ń tọ́ lọ́run rán lábàlẹ̀ ọ̀dún ẹ ó dẹ̀ ti gbà fọlọ́run ó ti kẹ́kọ̀ọ́ látara ṣàlẹ́jì sí ẹ tó orí tágbàlá Gabriel ṣe wẹ́dẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ ni. àwọn ẹbí ìyàwó rẹ lọ bá wọn ẹjọ́ ló sọ̀rọ̀ mú yà rẹ dání rẹ tó já fún ẹ jẹ tó náà mọ́ọ́rẹ́ ìyá tó jẹ́ ẹgbẹ́ àgbàlagbé bẹ́ẹ̀ ni ojú òlu ìyá tó ń pè tán búlé lórí tó níyà rẹ lọ́pàá bàbẹ́ ìyá rẹ ni òjì ẹ̀yà rẹ ìyá tó ní bàbá rẹ dá lókòwò ooru ọyọ mú lẹ́yìn ọyọ kó káwọn fámìlì ẹ̀dá ni kẹ́ ẹ lọ lé àní ẹ kí lọ́ọ́ ka àgbàlagbé bẹ́ẹ̀ níbẹ̀. kí ló kan human right inú ti bẹ́lẹ̀ yìí. human right ẹ bá pé ó lọ sí líànà ẹ ọba sọ fún èmi ọ sọ fún alukuran ní báńkì òun nàbí ìsìn àlì ìnà ẹ fẹ́ ìyàwó yín àwọn ìtò ní wù lẹ́mí àti ìtọ́sẹ̀lẹ̀ láàrin wọn kó lọ bá wọn fámìlì ìyàwó rẹ̀ is not àgbàlá nothing concern àgbàlá Gabriel. ẹ gbẹ́jọ bá mi sí à program yìí. àmì àmì Akíntúndé àmì àmì mọ́sàmí o. Ṣọ́bànjọ́ Ọlámilékan mo sí Amina ọlọ́run ní dọpọlọ tí náà ayé ò ní mú yín lóhùn. Òdodo lọ́yà wá kàmí àwí irọ́ ò mọ̀ pọ́n wà létèwé tàgbà o bójú ọ̀tá pọ́n jù náà máa sọ òdodo òdodo lọ́yà wá kájọ mi àwí irọ́ ò pọ́n wà létèwé tàgbà bójú ọ̀tá tàpá jù náà màá sódodo. mo ti sọ fún ipa ọ̀rọ̀ Àgbàlá Gabriel àti Muyideen kì í sọ̀rọ̀ ẹ̀sìn. èmi mo ní àná Abdullahi pé Muyideen ó di mùsùlùmí ṣebí ìsìláàmù lèmi. àmọ́rọ̀ yìí sọ̀rọ̀ ẹ̀sìn tẹ́ ẹ bá ti ń dà pọ̀ màá máa fàyà kúrò bẹ́ẹ̀. ẹ má bá mi sí àpúrógámù ẹjọ ẹ bá mi sí àrẹ ẹ bá mi sí àrẹ lógúnlógún ẹ sí àrẹ lọ́gbọ̀nlọ́gbọ̀n ọdún ayọ̀ tèmi tọ́pẹ́ àbúrò ní ṣe fún mi ọlọ́àpọ̀lá àlùkùrẹ́ à ìpá ọ̀pá pọ̀ mẹ́pà kò papọ̀ kò papọ̀ ìpá ọ̀pá pọ̀ mẹ́pà ẹ sọ fún Muyideen kọ́nà sọ́dọ̀ àwọn fámìlì ìyàwó rẹ̀ ọ̀rọ̀ yóò ka àgbàlá Gabriel wà láì kọ̀ọ̀kan lọ́wọ́ lẹ́sẹ̀ nígbà tọ́rọ̀ tí ì ṣẹlẹ̀ ni Muyideen ti kílí àgbàlá Gabriel nípa òun àtìyàwó ẹ̀ nígbà tọ́rọ̀ tún ṣẹlẹ̀ ó tún bóde ó tún kílí rẹ̀ àgbàlá Gabriel kọ́ ló bá rí ìyàwó òun kọ́ ló fàyàwó fún àgbàlá Gabriel kọ́ ló bá sọ̀rọ̀ ó ti bá nǹkan rẹ̀ sọ̀rọ̀ tán. wọ́n ti jọ parí ọ̀rọ̀ ara wọn ó mú ìyàwó lọ sọ́dọ̀ pásítọ̀ rẹ̀ ni nígbà náà. àmì adéwuyì adégbìtẹ́ àmì àmì ẹ̀yìn náà ní wálé ẹ̀rí jábọ̀ pẹ̀lú ògùn ọlọ́run alájà fatima ọmọlára àbúrò òní sẹ́yìn ó lọ bá àwọn fámìlì ìyàwó ẹ̀ mo ní kẹ́ ẹ fi Àgbàlá Gabriel fi lọ́rùn lẹ̀ àwọn èèyàn tágbàlá tó bá ṣe láàánú pọ̀ kò kú kéde èèyàn rere fẹ́ni kankan pé ẹ wá gba Jésù nú ayé yín. sọ̀rọ̀ ẹ̀sìn àtàlágé bẹ́ẹ̀ ni mi ò ti ẹni ọba ń rìn mo ní ẹsẹ̀ díẹ̀ sí mi ẹni tó bá ń rìn bíi tí Àgbàlá Gabriel ti sọ fẹ́ni kankan wá gba Jésù sínú ayé ẹ ọ̀bọ̀yọ̀ fẹ́ sàánú ẹ̀yọ̀ wá ní dandan kó di kìrìsìtẹ́nì kò sẹ́rìn. rí ẹsẹ̀ di ẹsẹ̀ àìmọye mùsùlùmí lọ́sàánú fún àìmọye ilé kí àìmọye mọ́sáàsì lọ́dá mùsùlùmí kìrìsìtánì àìmọye olóṣàánú fún tọrọ gbà ìpè ńtọ́lọ́hún ni sáwà lajú lẹ̀ kẹ́ fojú olóore gbógi ni no I can't wait I can't wait. I can't wait mi lè wait mi lè dúró mi lè wòye níra ìkànnì I can't wait mi lè wait. I can't wait. Wait Wíìdì ni chájà. Ọ̀gá ti mẹ̀ my pé bó o bá sọ̀rọ̀ tó o bá ti dakọ̀ àgbàlá Gabriel ayé ò ṣe tá a ti gbọ́. àbá wa sọ bóò dúró de ọlá àbúrò ní sí ẹkún mi ọlá nẹ́bì. àwọn Islam àwọn mùsùlùmí àwọn àbá àti wọn ṣalábòsí ọ̀pọ̀lọpọ̀ pèmí tí wọ́n ń kí ọlọ́gbẹ́ ah, aláàjì kò máa dùn wà láì òótọ́ ọ̀rọ̀ lẹ́sọ̀ọ́ àwọn tí wọ́n ṣalábòsí tí bẹ̀rù Ọlọ́run jókòó lórí ẹ̀mí wọn pàṣẹ tí ò ní sànú èèyàn mo ń sọ fún yín mo ní kírísítẹ́nì ló rán mi Mẹ́kà two thousand and five. Fọlá ẹni mo ní ti lọ parọ́ ní woman right irọ́ wo lọ pa bóyá yìí gbọ́ tá a gbọ́ ẹja mi sí. Ah! ọ̀rọ̀ ẹ̀sìn kan lélẹ́yìn náà mo tún wí dọ̀nà bí mo ṣe bá yín sọ̀rọ̀ yìí àní Àgbàlá Gabriel wàláì tàláì súnmọ́bì láìlẹ̀ ní láìláìláwà mi rí rí rí ojú báyìí lẹ́yìn tí mo bá wò láì iṣẹ́ ọ̀rọ̀ yìí dẹ̀ ṣẹlẹ̀ ẹ̀lọ́ sàlámà àlékún kò ṣẹlẹ̀ látọ̀dọ̀ èmi àtàgbàlá Gabriel àwọn mi pé ọ̀nà òdodo ti gbowó wọn ti gbowó fún ẹ ṣe báyìí ni sígbà bá tó gbowó fún yẹn tó sòótọ́ ọ̀rọ̀ ni èyí tí màá jẹ́ àti tí ń jẹnu ayé mi ó ti wà lákọ́ọ̀lẹ̀ tí ẹ bá dẹ̀ gbowó fún mi sákàtì ẹni màá gbé e sí ni wọ́n ti kọ̀ sẹ́yìn yìí nothing concern you kò kẹ́ jẹ́ wọ́n sọ fún mi fún ọ wà láì wọ́n gbọ́wọ́ fún mi. ah Muyideen àfọlọ́wọ́ ti lulẹ̀ o you are luless àbòsí òyò yẹn o alábòsí a máa kọ́lé alábòsí a máa máa náwó alábòsí a máa rí ṣe àti bọ́ọ̀tà alábòsí kò ní dára nígbẹ̀yìn àmì o. ẹ jọ ta ló máa rántí olórin tó kọrin yẹn inú àwọn olórin àgbáyé ni tá bá rántí alábòsí a máa náwó alábòsí a máa kọ́lé alábòsí a máa bímọ àti alábòsí kò ní dára nígbẹ̀yìn àmì o. ẹ̀mí ètì yẹn jẹ́ wàláì bẹ́ẹ̀ ṣe wò mí tí n bá rí i pé mo ṣe mistake mo ṣe tí ọ̀dà pẹ̀lú yìí ojú ẹsẹ̀ mi délé máa tọrọ apology tí n bá ṣe tí ọ̀dà pẹ̀lú àwọn ẹlẹ́yà máa bẹ̀ wọ́n sẹ́sẹ̀ ń bẹ́ bí kọ́kọ́ dọ̀bálẹ̀ fún ìyàwó ẹ̀ tá a bá dọ̀bálẹ̀ ní gbangba tẹ́lẹ̀ ṣé tá a bá dórí pápásá ní dọ̀bálẹ̀ alájí àgbà àbúrò ní sí alájí àgbà lọkọrin alájí síkírẹ̀tì barista ọlọ́ba ní sàlékù kẹwọn. ọlọ́gbàlá dandan kó o fẹ́ yàwó chọ́ọ̀chì ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀rọ tuntun mi ni àwọn àbáwá títí láyọ̀ òun gẹ́gẹ́ bóde fún rẹ̀ wọ́n ní ta ló bá rí ìyàwó ní fúnra lòún rí ta ló bá ọba sọ̀rọ̀ ní lòún bá sọ̀rọ̀ ló pè fún ní fúnra ló pè ta ló bá tó ṣe olóòlù tó ṣe fúnra o sábẹ pàmò mú ìdí nìyẹn ó ti lulẹ̀ mo ti sọ ti pa mo ló ní èdè deliverance ó yẹ kí wọn lọ ṣe rúkìá fún deliverance làwọn mùsùlùmí pè ní rúkìá ó yẹ kí wọn lọ ṣe rúkìá fún kí wọn lọ ṣe rúkìá fún. Muideen ọ̀dọ̀ àwọn àna rẹ ni ọ lọ lọ sọ́dọ̀ bàbá ìyàwó ẹ lọ́dọ̀ ya ìyàwó ẹ kọ́ ọ dẹ̀ kó àwọn fámìlì rẹ dání wàhálẹ̀ kò sálà pírísà fọlábí àmì àmì àmì kó o kó àwọn fámìlì ẹ lọ sílé àna rẹ lọ yẹjú ara bí wà táwọn àna rẹ àtìyàwó rẹ bá jọ lọ kọ́ọ̀tù ẹ máa lọ bíyàwó rẹ ọba tó ní ọ kọ ká àgbàlá kọ tẹ̀lé ọ kọ pàgàlá Gabriel ó ń fi ọ lọ kọ ká àgbàlá Gabriel kọ fi ọmọ kọ ká àgbàlá Gabriel káfẹ́yàwó fọ́mọ ńlá mọ̀ ńlá Yorùbá ibi ọgbọ́dọ̀ wú ẹ̀. ibi ọgbà ọdọwọ rẹ èyí ẹsẹ wẹdìn wọn pa odidi màálù